jẹ ẹgbẹ́ ẹgbẹ̀rún àbá wà lárúbá máa dàlàbà jẹ́ ní àtàmà àjàrọ̀. Yọ́dà àwọn àbá mi tí wọ́n pọ̀ ní prógrámù kan ládùúgbò kan ẹgbẹ́ máa ṣe mọ̀ pé ẹ̀yẹ̀ láwọn àbá wà ládùúgbò yìí. Ẹ̀dẹ̀ ní prógrámù yẹn àwọn àlùfáà ni wọ́n ni wọ́n wà bẹ́ẹ̀. Wọ́n kì í ṣe prógrámù ti bàbá lẹ́mẹ̀ olùwà tó dákọ̀ọ́ jọ àpadà àti ti dúkìá ọlọ́mọdé kàmílá ẹlẹ́dà àlùbọ́kẹ̀dá ìlà àkíńdà tí wọ́n ti máa ń gbájú ní kárí ayé náà ilé yìí ọba tó ní ẹ̀sán àti mọ́tò mọ́tàlá fún ilẹ̀ ìwọ̀n owó rẹ̀ àlùbọ́kẹ̀dá akọ́lẹ̀ wọlé àwọn olùbọ́jà láti ọkùnrin ọlọ́run máa máa fa àwa kàjòrí wá tún ṣe Ọlọ́run máa pa àfáàwà fáàlì rí wá tún ṣe ìyẹ̀bù. Àfọ̀láyíwé ẹ̀ẹ́bẹ̀ẹ́ ǹjẹ́ kúra ni ọlọ́run máa pa bá wa ká lè rí wa. Àwọn èèyàn fi ohun wíwá kà ẹ́ ọlọ́run máa pa bá wa ò ká lè rí wa túnṣe ọlọ́run máa pa àlùfáà wa ká lè rí wa tuntun àfọ̀lá ìwé ẹ̀bẹ̀rẹ̀ tí ń jẹ́ kúra ní ọlọ́run máa pa àlùfáà wa ká lè rí wa tuntun. káwa ní farabalẹ̀ dáadáa a kálọ̀ ọ̀pọ̀ wá sí fẹ́lẹ̀ yẹtẹ̀fọ́dọ̀lì mashkuran wa mahmudan. الحمد لله الذي يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما ثم الصلاة والسلام على رسوله الكريم المبعوث رحمة للعالمين وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم الدين عباد الله الكرام السلام عليكم ورحمة الله وبركاته السلام ورحمة الله وبركاته أدوبة بوبوف والون الحمد لله أبتي ó fi ní ṣọjọ́ dùnú fún wa. Iná ìwèlá dátà min ajálì ní àrùn ní wàbídùn ní ha, kí ìfàyẹ tí mú ha náà hùn, ha, àníyẹ tí mú ha náà. Kọ́lọ̀ kó fún ni ní ọmọ. Iná ìwèlá Wọ́jẹ́ kọmọ náà dúró dúró àyẹ́wò ní. Ìnálìlá àjáta. Bákan náà kó dáyà sí kárí bàbá náà kó rójú ráyè ọlọ́run tó wá fìgbà láàyè à ń jókòó ta tẹ́ǹtì afẹ́ jẹun kalẹ̀ sí. mi ní ajá líle àní àìlè. ìkẹ́ ni nínú àwọn ọ̀kẹ́ tó gbọngbọ́n tọ́lọ̀ máa ṣe fẹ́rù rẹ̀ láyé. àdìdú ni a àna yẹ ti mú hànà wàbídò ni a àna yẹ ti mú hànà. tí a bá wà láyé tí ọba àti ọ̀rọ̀ ọmọ bí gbò wàhálà tí a ń ṣe láyé kò tí yọ. máa kullu mauludi sayusbihu walidan. kódà kan rú fèèyàn bẹ́ẹ̀ náà tí balẹ̀. wọ́n ti dùn ní ha àléyẹ̀ tí mo hànà ọ̀rọ̀. inú rú fèèyàn bẹ́ẹ̀ náà tí lè dùn. ما كل مولود فيصبح والدا àwọn ànábí ọlọ́run bọ́lá ń ṣe dá wọn dá tó àwọn kan pàápàá wọn tí ò tí tètè bí ni wọ́n ń bẹ̀bẹ̀ lọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run fún wa. wàbìdú ni ha anna yẹ ti múhànáhùn ẹni tó ti bí kan bí méjì ó náà tún ṣe ìrètí pé kò tí tó fẹ́ ní sí. wọ́n ti dùn ní ha anéyẹsí mú hànà. torí pé tọ́lọ́wọ́n bá fi ọmọ ṣe láyé ọ̀ṣọ́ ní ìdùnnú ní ayọ̀ ní. máa kúlù màálù díẹ̀ ṣàyọ̀sìn bí Ẹ̀rù tó dẹ̀ máa ń sábà bá gbogbo òbí láyé ń gbàtà bá bí ọmọ tán ni pé àwọn ọmọ iná ọlọ́mà jọ jẹ́ káwọn náà máa bímọ. Máa kò lò máa ni pé ńgbà tán ti bí àfikún náà bí rárá o. Máa kò lò máa olúdí ìsáyẹ̀ fẹ́dẹ́ fún wà lè dáhùn. Máa kò lò máa olúdí ìsáyẹ̀ kìí ṣe gbogbo mọ̀lúdì ló ma padà di wálídù kìí ṣe gbogbo ẹni tí wọ́n bí ló ma bímọ nìtúmọ̀ rẹ̀. Fallahu yaqdil amra kayfa yasha. Fallahu yaqdil amra kayfa yasha. oríṣiríṣi ara ló wà lọ́dọ̀ ọlọ́run tó máa ń dá àmọ́ ọmọ dá sísàkánẹ́lòmíì kódà kò ṣe àwọn tí wọ́n bá fẹ́ rojọ́ kan kò lábẹ́ tẹ́ǹtì fáwọn tí wọ́n fẹ́ gbọ́ sí. Allahu yaqdil amra kayfa Allahu yaqdil amra kayfa yasha'u. Àwọn náà kì í kan déédé lọ sóde. Tíkì bá ṣe pé bàbá ọmọ àbí ìyá ọmọ bá jọmọ ọ̀dọ́ ọmọ ya wa ní ọlábísàn ọ̀bájọ́ yunifásitì láti ń bọ̀ báyìí bá ṣe parí ìdánilẹ́kọ̀ọ́ lọ́dọ̀ tí wọ́n lágó mẹ́ta kọjá lágbéra bàbá Aisha ṣe jẹ́ ní oyẹka gbalílọ kálọ̀rì lásìní àgbọ̀dọ̀ wá dé bí kẹ́yàn kan wájú intruder lábẹ́ tẹ́ẹ̀tì máa wá fi wá rojọ́ lábẹ́ tẹ́ẹ̀tì gbogbo ẹni tọ́lọ̀ ń bá wá kẹ́ tọ́lọ̀ ń bá ní kó rọmọ bí ilé ọmọrọ̀ kẹ́yìn ń fi gírí ara rẹ̀ ni Ibi tí ràn bàbá ìjókòó sí tọ́dẹ̀ ti tọ́wa táà náà ti badé lónìí ìyẹn gbọ́dọ̀ wá débi tí wọ́n dé ká ti sọ̀rọ̀ tún wá níní lára àti kọ̀wọ̀ sí kó tún wá wo lórí ahán tọ́bá ráwà fà lórí ẹ̀sìn ẹjọ́ ó tó gẹ́ agbalagbálẹ̀ yorùbá náà lọ́dọ̀ ara wọn ọ̀nà alùbàtà kì í dárin atọ́rọ ala ọlọ́run fún ọ̀nà muhammadu sallallahu alaihi wasallam lánàá ni mo ń ọlọ́run alékọ́ yọ́nú rẹ̀ kó bá ṣe fún àṣọ́hábá mo fi ilé náà fi kí bàbá wa ẹ kí wa bàbá dáadáa bàbá albarka bàbá pẹ̀lẹ́pẹ̀lẹ́ olóríire nínú àwọn àgbàlagbà. láàkúlù ṣẹ̀yìn yóò ṣàṣàrò lé àmúrí yìí. kì í ṣe gbogbo àgbà ló ṣe máa lọ́wọ́ sí pé àwọn àgbà rí. láàkúlù ṣẹ̀yìn yóò ṣàṣàrò lé àmúrí yìí. àwọn àgbà pọ̀ lórí ilẹ̀ ayé àwọn àgbà má jẹ́ ó bàjẹ́ ó pọ̀. láàkúlù ṣẹ̀yìn yóò ṣàṣàrò lé àmúrí yìí. ṣùgbọ́n nínú àwọn àgbà má jẹ́ ó bàjẹ́ àwọn àgbà fẹ́nifẹ́re náà nírò àwọn bàbá wa tí mo jókòó sápá sí àpọ̀dọ̀ wọn yìí. Fọ́mínálì kì bá rí mú gan fànà wà bà dùn. Fọ́mínálì kì bá rí mú gan fànà wà bà dùn. àgbà mi wà òpònú àgbà ni wọ́n àwọn máa ń fọtí yọnú lágbà tí wọ́n ni. Àwọn àgbà oníranù mi wà ẹwà tọ́lọ́ ń kó fúnra bàbá wa àwọn kan máa fi tóbìnrin olóbìnrin láyà kiri ni. Bí wọ́n ṣe dàgbà tó iná àtúnṣe máa ṣe ṣìnà àtùmáwá Àwọn àgbà àwọn àgbà rádaràdá ni àwọn àgbà tó bá lè bàjẹ́ kó bàjẹ́ nìyẹn. Ààrẹ mú bá fálọ̀ wà bàlẹ̀ dùn. Mo kí púpọ̀ kọlọ̀ kó jọ kọlọ̀ járe pẹ́ o. Ọlọ́run ti ń san yín lẹ́san dáadáa lọ́tún ju ẹ̀mí kọlọ̀n kó jọ gbogbo tó kù máa lò láyé tó gùn gbọ́ọ̀rọ̀ yẹn náà ọlọ́májẹ fàárẹ̀ ló ọlọ́májẹ fàárẹ̀ ló kọlọ̀n má dà yín láàmú ọlọ́má yín nínú jẹ́ kọlọ̀kọ́ ma fi yín pa wá lẹ́kún mo kí lọ́pọ̀lọpọ̀ èmi fẹ́ràn yín lójú àtìlẹ́yìn yín pẹ́lá ọgbọ́n tí wọ́n súnmọ́ mi náà mọ̀ bẹ́ẹ̀ pé mo máa ń sọ̀rọ̀ yín ní ti dáadáa torípé àgbà tó bá fẹ́ràn ọmọdé tí ò bínú ọmọdé tí ò lára ọmọdé tẹ́kú tó bá ti rán ọmọdé á tún máa bọ́ ọmọdé lòbí ẹgbẹ́ rẹ̀ èyí jẹ́ kan nínú wọn àwọn àgbà míì nínú ìlú ibi kí wọ́n gbọ́ pa kú ni àgbà míì ibi kí wọ́n gbọ́ pa wọlé àárẹ̀ ni àgbà mi wọ́n ṣe wọ́n bí kí wọ́n gbọ́ pé ọwọ́ ti bá bí àdẹ̀ ní gbọ́n tí ò dán pa kò ní kí wá pẹ̀lú ògbó ọlọ́run bàbá dáadáa àbá ọkọ̀ ìrìn نقول له أبونا أبوه خير نقول له أبونا أبو شر نقول له أبوه أبوه أبو شر نقول له أبوه àwọn àgbàlagbà tí a bá ti rí tó bá jẹ́ bàbá dáadáa ìyá dáadáa naqulu lahu àbúná àwa lè pè wọ́n pé bàá mi irú bàbá wa yí mọ́jọ́ kò sẹ́gbọ̀n wọlé ní bá mire wọ́n o ẹwọ́ ikú bàbá bàbá mi níyàn wà láyé ìkàn náà bá mire o Abu Khairin Abu Khairin yóò kọ́ Abu náà ṣùgbọ́n àwọn bàbá tí ò bá ti dá bàbá tí ò gbádùn àwọn náà ń gbà tàbá fẹ́ ṣàfihàn a máa ṣàfihàn sára àwọn ọmọ bàbá lágbájá agáwọn alájí àwọn ìmọ́mù àwọn mọ́mù àwọn kínẹ́kẹ́ ní kìí ṣe wọn nìkan ni bàbá bí nínú ọmọ bàbá lèmi náà. bàbá o bàbá o bàbá o olúwa dá bàbá sí fún wa bàbá o bàbá o bàbá o. Ọlọ́run dábàá fàṣí fún wa. Kọlọ̀kọ́ wọ́n ṣẹ̀bọ̀ dán bàbá wá sí lórí dáadáa. Amínà. Èmi náà ń jẹ́ ẹ̀gbọ́n nínú ọmọ tí bàbá bí, tèmi náà ń jẹ́ ẹ̀gbọ́n fún àfà ṣára fún. Bàbá o, bàbá o, bàbá o, olúwa dábàá fàṣí fún wa. Ah, Ìwọ́ ló ń gbowó àgbàlagbà o. Àbá o, àparúgbó ni òye gbà. Owó arúgbó ni ó gbà bí? Àti ìpé arúgbó ni òjé gbà. Ìpé arúgbó àtọ̀pá arúgbó ni òjé gbà. Àwọn bàbá tàà rẹ̀ jókòó sẹ́gbọ̀n kì í ṣe ọ̀rin jẹ bàbá elépè. Bọ́lọ̀ ṣe wá ní kí wọ́n tún wá dàgbà tó iná ọ̀tún ìtì máa tẹ̀pá. Nígbà tán ò fi ọ̀dọ́ wọn ṣe ṣe kú ṣe. Jẹ́kẹ́mí náà tẹ̀lé o bàbá mo kó síta yìí kì í ṣe owó àwọn ọlọ́pàá lélẹ̀. Bàbá o bàbá o. àfàdé ni wà fẹ́sì. olùwàdàbàbà sí fún wa. mùdírù abdulwasi tó yanjú. bàbá o bá jẹ́ ń wo àpótí bí náà ó dàgbé nǹkan wà ń bí ìjẹ́bú ògbó ọ̀rọ̀ má dé bí. olùwàdàbàbà sí fún wa bàbá o bàbá o bàbá. Olúwa dá bàbá sí fún wa. Wákà bàbá tí mo dá yẹn fún sásàlúwá sí ló wákà tí wọ́n dá fún wọn yẹn. Bàbá ò bàbá ò bàbá ò. Bàbá wá wọ́ ti bẹ̀. Dá bàbá sí fún wa bàbá ò bàbá ò bàbá. Olúwa dá bàbá sí fún wa. Kí tó kúrò lórí pé mò ń kí àwọn bàbá.

ọlọ́májẹ́ padà dìdakúdà láíláí o bàbá yẹn náà ta bàbá ti dọ́lọ́fọ́ ọlọ́má fi kàn yín o bàbá yẹn náà gbáyàn ó ṣiṣẹ́ fọ́mọ yahoo ọwọ́ ti bá ọlọ́má fi kàn yín o mo kí lọ́pọ̀lọpọ̀ ẹ̀nà tó kí ní jókó yìí torí ẹnu mi náà dún gbà tí mo ti mọ̀ pé ibi ní àbọ̀ àìṣà ń gbé látọdún náà náà rí pé àárín àwọn ẹni eré níbi tẹ́wàá yẹn náà hmm, àárín àwọn ẹni eré ni kọ́lọ́kọ́ bá san ilẹ̀ sàn dáadáa sáà Eh, mo fi kíkì bàbá kí gbogbo jókòó àwọn àfáà wa látòkè délẹ̀ mo kí ustad wa Sharafuddin náà eh, ẹ̀ṣà ọmọ ẹ̀ṣà mo kí gbogbo àwa tọ́lọ̀ ṣe ní olólùfẹ́ fún àbọ̀ àti máa jẹ ọ̀rọ̀ ẹ lórí ahánì akàrẹ́ra fẹ́nu rí ìwọ́n tọ́lọ bá ti ní kí n mọ̀ ẹ́ tán máa sọ bú òṣèré ní gbangba tí bá máa lébù nípa ẹ mo lè dà lébù ẹ mọ́wà sí kí má sọ̀rọ̀ débẹ̀ ṣùgbọ́n tí bá mọ́ dáadáa nípa ẹ à máa kí oríkì ẹ dé sálẹ̀ èmi ò sọ́sọ̀ àlùwá sí ń sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan wà sí ni ìkìlò fẹ́ náà bọ́ àìṣà ṣe fún ẹ̀ ah ọ̀nà ya jìn kò tó rí tó fẹ́ kà lẹ́sùn sí bàbá ọmọ tò ní lẹ́sẹ̀ ah kì í ṣe màrẹ́kà lóòtọ́ bẹ́ẹ̀ náà nìyàwó Ọlọ́hì, àwọn eléyìí wọ́n fìtì ara wọn wọ́n bara wọn rẹ́rẹ́ gí ọlọ́wọ́ bá fún wọn méjèèjì níwà wọ́n tó wá fi ẹ̀sìn ó fi kẹ́ wọn òṣìṣẹ́ àwọn méjèèjì lọ́mọlúwàbí ó tún wá ń yọ àwọn ọmọ rẹ̀ jáde látara wọn mo bí ọlọ́run bá fún wa àwọn ọmọ náà ọlọ́mọ jẹ́ kí kankan ní wọ́n dìdàkudà. wọ́n bá tún náà fi tún ṣùgbọ́n àwọn ọmọ ẹnì kankan wọn náà ọlọ́run jọ máa fi wọ́n pa wá lẹ́kún. náà súnṣúbàtún bàlá ọ̀hún. Àwọn ẹlòmí wà nínú àwọn èèyàn tí wọ́n bá súnmọ́ ní láyé àdánwò ni wọ́n. Súnṣúbàtún bàlá ọ̀hún. Tọ́ bá jẹ́ jọ̀mọ́ lẹ́yìn èèyàn èèyàn ṣì jọ̀mọ́ ni. Súnṣúbàtún bàlá ọ̀hún. Tọ́ bá jẹ́ ọmọ kéwò èèyàn kàgbákò. Súnṣúbàtún bàlá ọ̀hún. Ah, tó bá súnmọ́ ni téèyàn bá wọn gbélé èèyàn ṣe èèyàn bá gbé. Wọ̀bá dùn náà fi ṣúṣúbà tún hún bàlá òun. Bọ́lá ń ṣe dá àwọn kan láyé nìyàn alágbàkò ni wọn aládánwò ni wọn wà ṣe bá ṣe. Wọ́n máa dùn náà ṣe ṣúṣúbà tún hún. Àwọn èèyàn kan wà nínú ayé ìbéèyàn bá fọmọ fún ọ̀yàn ṣẹni fọmọ fún. Ṣúṣúbà tún hún bàlá òun. Àwọn á ah, àgbákò ọkọ wo ni lágbájá wá fẹ́ yìí. Tùṣìbá tún ìbàlá ọ̀hún. Àwọn àgbákò èèyàn kan bẹ bóbìnrin bá ṣì wọ́n fẹ́ ó ti ṣí léyà. Wọ́n bá ẹ̀dùn náà fi tùṣìbá tún ìbàlá ọ̀hún. Àwọn obìnrin míì náà dẹ̀ ń bẹ nínú àwọn obìnrin ẹ̀hànà ni wọ́n fọ́kùnrin gbé wọn ṣe gúngbé. Tùṣìbá tún ìbàlá ọ̀hún ọ̀pọ̀ bẹ́ẹ̀ nínú ayé. Wàdá ọ̀hún máa lànà mi ní ṣìfà ọ̀hún. Àárẹ̀ kan ni wọ́n dì sísìn ńlá kan ni wọ́n. Wàdá ọ̀hún máa lànà mi ní ṣìfà ọ̀hún. Ilé tí a pé ìyá wá wòsàn fóògùn yẹn ti báyìí ní rójú tú ẹ̀. Wàbá àdúgbò. Àyà máa sọ pé kí ló ṣe lágbájá kí ló ṣe bàbá lágbájá báyìí. Máa lànà mi ní ṣìfà ọ̀hún. Àbúta fẹ́ máa rí tòsí ní ibi. màlánà mi ni ó ṣe fáwọn wàdà màlánà mi ni kò ṣe fà. nínú àwọn ọmọlúwàbí èèyàn tí mo ń bẹ ọlọ́nkọ́ lọ́n bá mi gbà wọ́n láàyè nínú ọlá láyé lẹni tí mo pè lẹ́ẹ̀kan náà abútẹ́sìn àwọn èèyàn nínú àwọn èèyàn nìyẹn. Wàbá bá dùn mọ́ ìdámọ̀ sí ìtàṣà ú. wà bá dùn mọ́ ìdámọ̀ sí ìtàṣà ú. wà bá dùn mọ́ ìdámọ̀ sí ìtàṣà ú. àwọn èèyàn kádẹ̀ ń bẹ nínú ayé yìí sí ìtàṣà ẹ̀ṣà ni wọ́n. ìdáná ṣe ìta iṣẹ́ tọ́lọ bá fi ẹ́ ṣe olórí tó fi ẹ́ ṣe imam tó bá ti ń sọ pé báyìí ló fẹ́ ní ti dáadáa àwọn náà bẹ́ẹ̀ fẹ́ ni ìdáná ṣe ìta iṣẹ́ wọ́n bá ń gọ̀ kàrà lọ́wọ́ àtún wá pé lẹ́kṣọ̀ mi mú ní ṣùhánàlá kí ni wá ṣe fárakùnrin tó lè pé wọ́n bá dùnmù mú ọba tó wà nínú ilé náà àtún wá pè wá sí àmà gbọ́ wọ́n bá dùnmù mú àwọn tí ẹ pé ọlọ́má fàárẹ̀ ṣe wá ọlọ́má fi wọ́n bá dùnmù mú ìdá máa ṣe ìdàṣà àwọn ẹ̀dá kan wà bá pọ̀ lọ́wọ́ àfáà tó bá pọ̀ lọ́wọ́ ìmáàmù kan tó bá pẹ́ wọn bá àwọn èèyàn kankan yìí náà ló ṣe náwó sí wọn tó Ìwòsàn ọkàn ni wọ́n. Sọ́lọ ń bá ní kẹ́mi wọ́n dá báyìí, a mọ̀ pé irú wọn náà nìyàwó ń gbádùn nínú ilé, irú wọn náà lọ́kọ náà máa ń gbádùn. Irú wọn làwọn àna wọn náà máa ń náwọ́ sí pé ọmọ wa ni wọ́n nípìlá nà wọn mọ́. Tó bá wá fẹ́ béèrè pé

gbogbo ọkùnrin kọ́ lọ́lọ́wọ́ bá kọ̀yàwó méjì mọ́ ṣùgbọ́n sọ tẹ́lẹ̀ ní tí mo sọ yìí má tún gbé parí tọ́lọ̀ ń bá kọ mọ́ wọn pé àwọn náà wà náà tó fẹ́ ṣe obìnrin yìí dáa dópin ó máa ṣe àṣọmọlúwàbí kó ó máa ṣe àgbádùn sàn ó jiná dénú mo bí ọlọ́run bá mo fọ́lá dáadáa tí mo mọ̀ ń pa wọn àti tí gbogbo àwọn èèyàn náà mọ̀ ń pa wọn táwọn èèyàn sọ ń pa wọn wọ́n fi bí ọlọ́run ọba fún wọn atọ́kọ àtìyàwó wọn kọ́lọ̀ kúmbà mi túbọ̀ dán ọlọ́lá tó jù báyìí lọ. àmín. ọlọ́run bá mi rọ̀ wọ́n lọ́rọ̀ tó jù báyìí lọ. àmín. ọlọ́run bá mi fi ìkẹ́ tó pọ̀ jù táwọn náà retí bá mi tarí ẹ̀ sọ́dọ̀ wọn. àmín. ìdùnnú ni wọ́n wàláhì ayọ̀ náà méjèèjì àwọn ọmọ wọn bá fi kankan nínú ọpa wọn lẹ́kùn ọlọ́run. àmín. ìní àti ìnà ó kù sí ọlọ́wọ́ o. wọ́n àti ta níbí ẹjá tún wà wá ṣe anábi sallallahu alaihi wasallam ìgbà tó ń ròyìn àwọn ẹni rí àwọn ẹni ẹ̀ṣà ó ń jámọ̀ ìpé khiyarukum khiyarukum li ahlihi li nisa'ihi li ahlihi ìmàlúlì mu'minina imanan ahsanuhum adánùgbọ̀n sí à ń dé fìlà ṣòkòtò ṣe súnà à ń kírun àwọn obìnrin wa náà àwọn náà wọ jìlìbáàbù àjọ ìtò ń bojú ń bojú ìtò ń kírun tó wọ sọ́ọ̀kì tó ṣe gbogbo ẹ̀ Arábìnrin kò parí síbẹ̀. Múmìnà ìmáná. Ó ní ẹni ta fẹ́ máa jíwe rẹ̀ pẹ̀lú kó nígbàgbọ́ gbọ́lọ́ngbọ́ lóòótọ́ lóòótọ́. Àṣànú mọ̀kọ́lọ́kọ́. Arábìnrin náà lẹni tó wà rẹ̀ dá ẹni tó níwà. Ẹni tó níwà tí wà rẹ̀ dá tó ṣe é ròyìn pẹ̀lú wà. Àhàzánú mọ̀kọ́lọ́kọ́. Torí èmi náà máa ń sọ gbangba, mo ń sọ lórí mímbà bí bí tẹ bá rí pé mo kù sí níwà mi pè mí sàkíyèsí ẹ̀yọ́ olólùfẹ́ mi o wọ́n dẹ̀ tún sọ náà níbí lónìí àwọn wàtẹ́bá mọ̀ ń pa mi tí ò dá ẹsúnmọ́ mi ẹbá mi sọ ohun èmi náà kan máa ròyìn mi pẹ̀lú wà rí bí mo ṣe ń ròyìn àbá ìṣà lónìí èmi náà fẹ́ kí ẹ sọ fún mi ẹni tí èmi mọ̀ rè pàkó ní pàkó láàrin ẹlẹ́lẹ́ni ní rí tẹni. àṣẹ́nu ń mú kò lò kán. èèyàn gbọ́dọ̀ máa rí pòun náà pòun náà dá bá àwọn sáàsì mọ́ máa gba tí yẹn dá gan rárá ò ẹjẹ́ mọ́ bí tó bá kù sí o. arábìnrin ẹni tí wà rẹ̀ dá nínú iná lẹni tí mọ́ni rẹ̀ dá ẹni tí mọ́ rẹ̀ rẹ̀ pé kí ló dé tí wọ́n ṣe fáàrí pò ń kírun ń òmúra sáà ìwòmúra sínú kíkí lóòótọ́ mọ́dé ò já ṣùgbọ́n níbi ìwà tọ́bá ní káwọn èèyàn ẹ òdo ṣùgbọ́n níbi ẹ̀sìn mọ́ṣálá ayérò yẹn pé lóòótọ́ kì fẹ́ sì ṣeré ẹ̀ yìí náà níbi ìwà yìí náà ni ìwà mo lè pèrọ ọ̀rọ̀ bí ẹni tó ń sùn lọ́sàn gan tí wà rẹ̀ ò bá dá tó bá ń pè mí ìwà ìwà ó pàtàkì púpọ̀ àánú ń ṣe mí fọ́pọ̀lọpọ̀ ọmọ ìyá lónìí ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìyá mi kàn fi súnà ó kàn fi ṣe yúnífọ́ọ̀mù sára ní tó bá ti débi ìwà báyìí òdó náà ọ̀nà tó wà lókè ti gbẹ̀ṣọ́ gbogbo àwọn tó bá yẹ pé wà wà ò bá sún àwọn kan là ń ròyìn yìí àwa yìí náà dẹ̀rí bá ṣe jọ rí náà ni níjọ̀gbẹ̀dà kí a mọ̀ bá ṣe máa jẹ́ wa wa náà rí ń táyé bá ń sọ ń pa ẹni ó ní àkọọ́lẹ̀ tó nítumọ̀ lọ́dọ̀ ọba tó tún wà ẹ̀ṣe má sọ pé ọlọ́run kúkú rọ́kàn mi tọ́lọ ń bá rọ́kàn káyé rí wà ẹ̀wò. má mi ṣe ni a Anábì sọ̀rọ̀sọ́lọ́ mi ní kò sí tí fi ń tẹ̀wọ̀n jù nínú ìwé ṣéyàn nínú skẹ́lì nínú ṣẹ́lì èèyàn lálìkìyàmọ̀ tó fi ń dábí kíyàn níwàárí. Tó fi ń dábí kíyàn níwàárí. Ìbàtà bá ríṣà jọ lọ sí òkè ààrẹ ìgbà lọ́dún kan lọ́dọ̀ màmá wá ń bẹ̀. Ah, ah. Lọ́dún náà lọ́hùn-ún, èyàn lè gbàgbé àwọn ọmọ wá sì ń dúró lórí pé ah, ojú ìyàwó rẹ̀ ń bò yí náà wà ìtumọ̀ ilé yìí náà lẹ́sẹ̀ yìí ojú ìyóbò ìyà ẹ̀gbọ́n wọn náà wá dúró lórí pé àwọn ẹnitọ̀ ó dá alhamdulillah lónìí adúpẹ́ gbogbo àwọn bàbá wa àwọn ìyá wa yẹn náà àwọn ẹ̀gbọ́n wa yẹn náà nígbà tó padà rí pé àwọn ọmọ ìbọ́ ṣe ń ṣẹ̀sìn tó àwọn rò pé ẹ̀sìn wọn ni àwọn rò pọ̀ ní ọmọ rẹ̀ ni àwọn rò pọ̀ ọmọ líle lọ́mọ aya ni A padà rí pọ̀ ọmọlúwàbí ni wọ́n ẹ̀yin brothers ẹjọ́ yí bà lójú jẹ́ lẹ́yìn tẹ bá rí bẹ́ẹ̀ ẹ̀yin àbú ẹ̀yin mú èyí bọ̀ lójújẹ́ mọ́ fẹ́ ṣe láyé pọ̀ ẹ káyé tara wa rí mọ́lẹ́ẹ̀sìn ẹ jẹ́ káwọn èèyàn tara wa nífẹ̀ẹ́ Islam pàápàá jùlọ wọ́n tara wa fẹ́ràn súnà àwa òfò ògùn fẹ́yàwó àdúà la ṣe ẹ̀rẹ̀ yẹ kí wọ́n rí pé nínú ilé wa ní ilé aládùúà ni wá ilé ẹlẹ́sìn ilé oníwàásí ni wá ẹ máa kọ́ wá jẹ́ pé nínú ilé wa ní gbogbo gbà kó máa yá pé táwọn èèyàn ń rí òun ni tó tako ń tà ń gbọ́ ní wàásí ọmọ yáwa yíò bà wá lójú jẹ́ o al'akhu abdurrazzaq àbíbẹ̀ ni mẹ́ṣin oyè àbí bá kó jọ ọba tó jẹ́ kẹ dá lónìí tààfin ròyìn pẹ̀lú dáadáa báyìí kọlọ̀ kó má jẹ́ kẹ́ dìdàkudà lọ́la. àmúhàsíbàlẹ́bí na jẹ́ tàrà ṣúnṣẹ́ ìṣì àti annájẹ́ aláhùnmùkàlẹ́bí na àmànú wà ẹni tó fẹ́ tọ́mọ tọ́mọ fẹ́ yàrí láyé òun náà gbọ́dọ̀ kọ́kọ́ yaare tí wọ́n náà bá dẹ̀ ń wẹ̀ pé káwọn ọmọ ẹ̀ ya dáadáa táwọn bàbá máa sọ pé rántí ọmọ ẹni tí ìwọ ń ṣe ìwọ tó fẹ́ ní rántí ọmọ ẹni tí ìwọ ń ṣe báwo ni wọ́n gan ṣe jẹ́ ìbéèrè rí látọ̀dọ̀ tó ní wá Làbínà jẹta rọ́rùn ìfẹ̀ṣẹ́ ààrẹ. Ọlọ́run ṣe fẹ́ fi obìnrin rédèrèdè tí ń fòrò ọkàn ọkọ rẹ̀ tí ò fọkọ lọ́kàn balẹ̀ ńgbà kankan. Àmùhásíbà làbínà jẹta rọ́rùn ìfẹ̀ṣẹ́ ààrẹ. Ọlọ́run ṣe fẹ́ fi ìyàwó elépè ìyàwó elépè ìyàwó oníjọ̀gbọ̀n ìyàwó ní fìtínà àbí ọkọ ẹlẹ́ṣẹ̀ onípa oníkùkù oníkọ̀ǹfú ọlọ́ni tẹ́fẹ́ fi rú àwọn eléyẹn wé أن نجعله مكلبين آمنوا وعملوا الصالحات Ọlọ́njẹ́ fẹ́ fi wọ́n wí àwọn tí wọ́n gbọ́ lọ́wọ́ bá tí wọ́n dẹ̀ ń sí lọ́wọ́ tí wọ́n níwà rẹ̀. وعملوا الصالحات. Tí kò gbáyé ìròyìn wọn pé lágbájá ọ̀rọ̀ tí ò rí bẹ́ẹ̀ o. سواء محياهم ومماتهم àtìgbà tó ń bẹ láyé àtìgbà tí wọ́n sí láyé àtòkú àtàyé wọn ọ̀dọ́gba ẹ̀yìn náà mọ́ àwọn tẹ́ ti bá lò wọn bàbá wa táwọn ti dáyé ti pẹ́ta bá wọn láyé àwọn náà lè ròyìn àwọn ọkọ àtàwọn ìyàwó kan sẹ́yìn tí wọ́n jẹ́ ní ire bẹ́ẹ̀ náà ni wọ́n lè ròyìn àwọn ọkọ àtàwọn kan sẹ́yìn tẹ́ pé ìjọ́tọ́kọ̀ ẹ̀kọ́kọ́ kúbà àwọn sọ pé obìnrin ìyá ti ẹ̀ sí mi Allah ní sẹ́fẹ́ máa fàwọn ilé ìwé ra wọn ni. Wọ́n máa hayà òun wà màmá tuntun. Kò dọ́gba kò jọra wọn. Àmà yàhákùnmù náà. Gbogbo wa. Àmà yàhákùnmù. Allah ní tẹ́ẹ̀fí ń wéra wọn tẹ́ẹ̀fí ń jọra wọn yóò dà kò dọ́gba o kò jọra wọn o. Wallahi, tallahi, summa billahi. Mo fi ọlọ́run tẹ́ẹ̀mí mi bẹ̀rẹ̀ ọ̀rẹ̀ búra, mo nínú àwọn èèyàn tí yẹ́ sí pé tọ́lọ́mbá gbé àǹfààní ńlá kan dé mi lónìí àwọn tó nínú bá wà nínú líìsì ọ̀dọ̀ mi ni wọ́n àbáṣà tó jókòó yìí èèyàn pọ̀ tí wọ́n máa ń bá ní ṣe ẹ̀ṣà wà nínú àwọn èèyàn. Aná sùjátà ìdámá ń jọ kan mo bá gbọ́ mo wọ́nú ilé fọ́lá mi ọkàn lójú mi. Wọ́n ṣàdúrà pé ọlọ́mọ àjẹkọ́kùnrin yìí kú o. Anáàsù fi pa alẹ́kùn o. Ànáṣẹ́ṣàtà. Báwo ni wọ́n ṣe rí? Ìdámà àǹtàtọ̀ kìtà gúnmọ̀lá, yẹ́sẹ̀ wùnà kàmálá yẹ́sẹ̀ wí ṣàjàrò, láyẹ́sẹ̀ wùnà kàmálá yẹ́sẹ̀ wí ṣàjàrò. Irú mọ́tò tí mo wà lónìí mo ti wá rú ẹ̀ ti gan. Tí mo gbéra ń gbàtà parí sí, mi ì tí jẹun àárọ̀ mo wá ń dráàpù bọ́ náà ni mo ń jẹun bọ̀ mo wá jẹun tọ́ tó rójú ń kọ́ mi mi ọ̀rán pé mi tí mọ́ mi omi dẹ̀wà nínú mọ́tò mo wá débí ni mo ẹ̀ṣẹ̀ wá ń mú omi mo wá bẹ́lọ́n mo ń fọkàn bẹ́lọ́n pé ọlọ́n májà parẹ́ sọ́nà ẹni tá tẹ́bá bèrè lọ́wọ́ bí tí ó máa ń ṣàtà rẹ̀ jáde ẹ̀ẹ́dì pé ìròyìn tí wọ́n tún jù tèmi sọ yìí.

kí ló ní kí ló jẹ́ kí ló ti dà láyé. dáàmà àǹtà tó kẹta gbọmọ. very useless person like this. Annáṣọ dáadáa. Ká máa fi rú àwọn ilé ẹ̀wí rú àwọn ilé yìí. Annáṣọ dáadáa. Ẹlòmí àhánjọ́ mi àrùpá wà náà tó ń lè pè, a sọ lórí fóònù fún àwọn tó bá hásọ́dẹ̀ ní pé ilé yẹn kẹ̀ yanjọ́ rárá yín. Annáṣọ dáadáa ìdá máa ń tàbókítà gọmọ. Èèyàn pọ́rí ìṣiríṣi láyé. Láyẹsẹ̀ wú náà ká máa láyẹsẹ̀ wí ṣàjàrò. Kò máa wá bèèrè lọ́wọ́ mi ń bá ṣáta. Àwọn pọ̀ lọ́wọ́ mi bẹ́ẹ̀ mi lè kà wọ́n tán. Anna ẹ̀sùn ṣáta. Kò ní kí ni mo rí tí mo fi wá tàbá ṣàtọ́jú pé kó kí Júmọ̀ fún wọn gbà tí mi ò sí lè jẹta. Ó tó ṣe nì. Anna ẹ̀sùn ṣáta. Kò tàn kan mí pọ̀ mọ́ fìfẹ́ hàn sí mi ni. Ìdámà àǹtà sọ̀kẹ́ táwọn mọ́. Èmi náà rí pé mi ì rokú síra mi ṣùgbọ́n bá tó lẹ̀mí tó bá gbà mo ti rí pé àwọn nǹkan ti wà lẹ́yìn tí wọ́n lè tẹ́yìn ṣe. Anna ẹ̀sùn ṣáta. Kọ́lọ́ kú jẹ́ kí gbogbo àjọ gùn lẹ́mi lórí dáadáa. Láyé náà kàmá láyẹ̀sẹ̀ wí ṣàjàrò. ẹ̀yin brothers mo fọ́lọ̀ ń bẹ̀ yẹn bẹ̀rù ọlọ́run. láyẹ̀sẹ̀ wù náà kàmá láyẹ̀sẹ̀ wí ṣàjàrò. oríṣiríṣi lè yàn bá ṣe ń wọra wa lójú akàn rí ojú wa ló da báyìí ṣe ni wa da. láyẹ̀sẹ̀ wù náà anáṣù ṣàtà. ìdámọ̀ dókítà. à ń dá dókítà fún mú. èèyàn gbọ́ríṣiríṣi tó bá súnmọ́ tó bá wọn lò níwà tó mọ orí èèyàn tó ń bá lò. láyẹ̀sẹ̀ náà kàmá láyẹ̀sẹ̀ wí ṣ ṣàjàrú. Èèyàn ṣẹ́ fi wẹ́ra wọn o. Ayẹ̀ṣẹ́ rò náà kà máa láyẹ̀ṣẹ́ wí ṣàjàrú. Láwọn bàbá wọn náà fi sọ pé bí àwọn bá fọmọ owó ọmọ èèyàn lu ti ẹ̀ pa. Adàlàhú Samarun. Ẹlòmíì nínú àwọn èèyàn. Adàlàhú Samarun. Àbí bí kéré so. Ṣòlí wọ́n hàn máa dá akọ àtùkùn. Ee, tó yẹ pé tó bá ní báyìí. Ṣòlí máa dá akọ àtùkùn. tó máa kájẹ lára rẹ̀ tó dùn ni. Wàtàkálẹ̀ lẹ́yìn aláhùn tán àmọ́ wà látàmárún. ẹlòmíì bó kan báyìí olóró ni ó korò bí wọ́n. àtàkálẹ̀ aláhùn tán àmọ́ wà látàmárún. bàtọ́lá wọn bá fẹ́ ròyìn ànábì ó ní nẹ́kàlà alá. olókìn àbín. ọlọ́run kò fi

bàbá àjíṣẹ́ sọ fún ẹ pé tó bá jẹ́wọ́ nìkan ló ń bí kó ń gbà póhùn òbí mọ́ ìyẹn jágọ̀nà ìlàyé náà àgọ̀nà ń o àgọ̀ gbáyé ìwọ ni bàbá ẹ ti ń kà ń pọ̀ ọ̀rọ̀ ọmọ bí nígbà tó gbẹ́sìn dé tó gbé wà dé. iná brothers mo fọlọ́ ń bẹ̀ yín ẹ jọ torítọ́ lọ́hùn ẹ̀yìn àbú ẹ torítọ́ lọ́hùn ẹ bàrà yín lẹ̀. ẹ tún wà yín ṣe ẹ adjust ẹ jẹ́ kí wà yín dáa káwọn ìyàwó yín lè ròyìn rẹ̀ kó sì kìkíyàwó ẹ ti máa gbọmi lójú láì tí ìkú kó jáde kó níbi lọ kíyàwó ẹ máa sunkún òun travel ó lọ kú o ìyàwó ẹ dẹ̀ ń ké ó dẹ̀ ń filẹ̀ pò sí ilé ẹ dẹ̀ ń gbọ̀ngbà tó ń dágbére fún ó dáa ní ó dáa níwà ní ẹ fìfẹ́ bá obìnrin lò ẹ fẹ́ràn wọn ẹ mánéjì wọn àwọn náà nídà kù sí àwọn náà gbà fọ́lọ́hun ni tọ́rọ wà já kọ láfí ń lérí láfí ń ṣakọ láfí ń bò wọn mọ́lẹ̀ pẹ́nàdà ìyàwó ẹwọ bá ṣe ń ròyìn obìnrin yìí látẹ̀ kan ọkọ rẹ̀ tó pàdé aya rẹ̀ títún àwọn méjèèjì wá gé fọ́ báwọlẹ̀ náà ṣe rí lọ́dọ̀ àwọn ọkọ yín ṣé pé wọ́n náà gbọ́kọ lẹ́mìí sókè ṣẹ́nu ẹ̀ka ẹ̀ ṣẹ́nu ọkọ̀ ẹ ká ẹ ṣé ò máa ẹ nínú jẹ a sọ̀rọ̀ láàrín pẹ̀lú àwọn ẹ̀rọ ọlọ́nkan anáà àbí ìjẹta náà là ń sọ ìjẹta ìjẹta àwọn sọ pé ìmọ̀mọ̀ àwọn obìnrin kan ní sínú mo ní kò sí tó fẹ́ fi rí mi sínú torí pé mò ń já àwọn ọkọ wọn tán ni pé ẹ má ṣe ṣìnà tó bá ní kápá kejì ṣe o àwọn ẹ̀ṣẹ̀ tí mo lè ṣàwọn ohun mi nìyẹn Allah ó dí ẹ tọ́lọ́n bá ti yọ́nú sí mi kò sí tó fẹ́ fi yọ́nú ti ẹ ṣe mo dẹ̀ wá kéèsí pọ́n tó dájú ẹ lọ́gán yọ́nú sí mi tàwa ni wọ̀ ìwọ náà kẹ̀dẹ̀ rí lò fọkọlọ́kàn balẹ̀ yìí ò tún fẹ́ fẹ́ mi tó fẹ́ kó darúgbó tẹ́lọ kó wá máa yàgbẹ́ sára ni <laughs> àwọn tó dá gan kọfẹ́ lé wọn ẹ máa ti sọ tó gbádùn yìí tó mánéjì ẹ tó ti gbà fọ́lọ́ ó wá padà wá ronú pétọ̀ ó fẹ́ fún ọlọ́ni àbí ọlọ́kìnà ṣáta ọmọ àrùkú ń bú àwọn ẹnìkan máa rànjú mọ́ ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ṣòro ta fèsì láwùjọ wa lónìí rèé

tíyàn ní rídùn lára ẹ̀ èyàn tẹ̀ ti ṣiṣẹ́ èyàn ti dàmú tíyàn wá ń retí kó náà wá rí ṣùgbọ́n àtàrà àlùbáríkà ara ìyá ẹ̀ lọ́dọ̀ bàbá ẹ̀ bàbá ẹ̀ ní tó bá pọ́lọ̀ ń bá máa fúnyàn nígbà láyé lálẹ́kìá pé O nígbà kan tó fi ń dun ọkọ nínú wàhálà ni ní gbogbo ìgbà ìjọ̀gbọ́n ni ní gbogbo ìgbà èpè ni èébú ni àìgbọ́ràn ni mo sọ̀kan fún yín jò ní ẹ̀yin obìnrin yìí tí ò bá gbọ́ kó tún gbọ́ gbàǹdà lọ́wọ́ ọkọ kó tó jáde kì í ṣe pé wọ́n ní kò ìnfọ́ọ̀mù ọkọ gba permission ni gbàyànjá ni ẹ wá máa mẹ́sẹ̀jì ọkọ yín

kò tí ì sọ fún ẹ pé kò lọ tó o bá lọ màlẹ́ka gbé ẹṣẹ́ pẹ̀ tí wàá fi lọ tí wàá fi bọ̀ ni. iná ní sáà wọ́n lè kí iná sáà. obìnrin tó ṣáyà alẹ́ náà wá yín mú kí là á ilé ọmọ èyàn obìnrin kiri ká sílẹ̀ ń ta gbangba alábi àfáwà yìí ni alá ìnà nìsáà ìnà nìsáà kò lè kí nà ṣàtàà Imam Sharafuddin imita rẹ̀ bá wà sí dé lónìí imita rẹ̀ bọ́rọ̀ ọlọ́run ti sọ dé lónìí ẹnìká máa fi nǹkan kan dẹ́rù bà Alá, iná ní sáà. Kúlì jìnà ṣàtà. Àwọn obìnrin ọ̀tọ̀ọ̀tọ̀ ní bọ́lá ṣe dá wọn. Kúlì jìnà ṣàtà. Ó ní ìrìn àrán àwọn obìnrin tọ́lọ ń dá sáyé. Fàmí ní ọ̀nà lè jẹ ní Màtúwá lè jàrá mú. Ara lómi nínú ọbẹ̀ ọba ní wọn lọ́dẹ̀ ọ́. Fàmí ní ọ̀nà lè jẹ ní Màtúwá lè jàrá mú. Kódà bí wọn bá lówó lọ́wọ́ kò níwọ̀n yọ̀ kí yọ̀ fẹ́ lé wọn. Bọ́lá bá dín ìyá tó rò lẹ́ẹ̀mejì. tí wọ́n bá fẹ́ ṣí àti máa bẹ̀ wọ́n pé ah, Allah obìnrin dáa ah, ìdùnnú mi ni ayọ̀ mi ni ah, ajáre ni wàmí ni hún náà lè hì láàlù ìdátajà láàá tí wọ́n náà ń dá ọkọ̀ ẹlọ́rùn ṣá wàmí hún náà lè hì láàlù ó ti bọ́ ti late ìyẹn wọ lẹ́nu ti ẹ. wọ̀mí ni hún náà líhì láàlú. ó sì lè tún mú. ìdá àjàjá ńlá. ó ní mo tẹ̀ ń mánéjì wọn tẹ́lẹ̀ sẹ́ni jọ́tàn ti ṣèkejì bá jọ náà ti ìjọ náà ti tẹ pátápátá ta ló tẹ́ ọkọ̀ ẹ tẹ́. lóró ṣèkejì. ènìyàn náà dé furu ń bò ó mú wá furu. ta pa Fàmínú nàlí lálò ìdá tàjálà. Àwọn obìnrin ní ń bẹ tí wọ́n bá yọ ọlọ́ọ̀kọ́ bá tẹ̀ sí rí báyìí ọkọ̀ àti nọ́mbà dáì. Ìlàlú ìlàtàjà ńlá. Abẹ́tẹ́ ti ẹ ti rọ kẹ̀tíkẹ̀tí. Má wọ̀dọ̀ wọn o. Bàbí ní òun náà ìlàlú ìlàtàjà ńlá. Lè sọ ibìkì wà ní níhùn náà zọ̀lá mú. Lè sọ ibìkì wà ní níhùn náà zọ̀lá mú. Ó dẹ̀ ń bẹ nínú àwọn obìnrin lọ́sàn-án gan-an kò ní dámọ̀. Ṣé ìwọ ló wọlé mi tí ẹ̀mọ̀ kó wọ́n ní Àbínú, òkùnkùn ní nínú ilé. Àṣọ̀láàmù. Bọ́kọ jáde bọ́kọ bá wọlé báyìí, kódà ọkọ aláàgùn wọlé kò tún ní oró mímú. Ọkọ àti wọ́n ní tọ́lẹ̀tì bá kò tún tí obìnrin ti lo tọ́lẹ̀tì kò flọ́ṣà. Bí ọmọ mọ́ ní kí fọ́ṣọ́ tó kí wá fún mi tó wà ń bí flọ́ṣì ní ẹmá bìnà ẹ̀nà flọ́ṣì ẹ̀ ah, àbí. Ìyàwó rẹ̀ fún mi lọ́bẹ̀ ọ̀bẹ̀ tó fi gálùbọ́sà ló tún wá ó lẹ́nu láàrínláà lọ́kọ́ bá ti ha Allahu akbar. Ìzọ́ ibi jí mú. wa jìlìbáàbù nìkan kọ́ o, náà kún. Ìzọ́ lábẹ̀ jìlìbáàbù yẹn, ẹ kẹ́ṣọ́ tó wà ń bẹ̀ wọ̀lá ìbìdínà zínátà húnnà tọ́lọ̀ ọba sọ ní kẹ máa lẹ̀ṣọ́ ní kẹ fi ayé ni ẹfẹ̀ ṣọ́ wọn kọ́ lò sọ́rùn lò sí tí lò sí bàrá àdí lò sí gbogbo oríkèríkè ara má fi wọn lò míì ní jẹ́kọ́kọ́ ẹ dún nínú má lo pẹ̀fún síta ni ní tó ń lò tó bá wà nílé pẹ̀lọ́kọ́ ẹ má kàtíkè lọ ọ̀tá ni kún fọ́kọ́ ẹ nínú ilé kí lè ṣẹlẹ̀ sí tó ní wà èmi ọ̀rá gbogbo ìránù yẹn ìránù ní ẹ ọwá ní kó lọ́fù ẹ àbó lọ́fù ni ọwá ní kó tíráàbù kó máa rántí àbótí rántí ẹ ni torí ẹ ẹ̀yin obìnrin wa tò ní ẹ̀dá níwà ẹ̀yin ọkùnrin wa tò nínú ẹ̀dá níwà ẹfẹ́ lè náà rí àwọn ọmọ yín kí lẹ́fẹ́ ká ọkọ

irú àwọn eléyìí tó bá tọ́ ma pẹ̀lú àwọn yìí à ń retí pé káwọn ọmọ náà yarí tọmọ kan ọmọ tí kan nínú ọmọ orú wọn bá fẹ́ ṣe nǹkan ní àwọn ah ọmọ yóò jọba bẹ́ẹ̀ kọ́nà má fi rẹ̀ ṣàdánwò fún wọn àbẹ̀ ọlọ́run bá fún ọmọ wa tòní tọ́lọ́run fi kó wájọ pọ̀ síbí bàbá wa náà máa ṣàdúrà fún wa o ọ̀nà náà ni wọ́n dẹ̀ máa náà sórí kọ́ ọmọ kọ́lọ́n kó jọ ọmọ náà ọlọ́mọ fi pa wá lẹ́kún ọlọ́mọ fi bàwá nínú jẹ́ ìwà ọmọ náà lọ́njọ́ dájú sáwọn òbí rẹ̀ lọ kọlọmbà wá fi ẹ̀sìn ọ̀rọ̀ ọlọ́run ọlájọ́ kan tọ́lọ́run ẹjẹ́ ń dúró báyìí fún tòní ìtàgbọ́ lónìí má ṣe ní bàrìjà burú fún àtàtọ́ àtàwọn àtàgbọ́ hada wa sallallahu wa sallam wa baraka ala muhammadin wa ala alihi wa ashabihi wa sallama taslima alaikum wa rahmatullahi